ẹ kú ojúmọ́ èyí ni ìròyìn greater media tọ̀sẹ̀ yìí orúkọ mi ní yinka fámọlú Adiza shagari tó jẹ́ ìyàwó ààrẹ orílẹ̀‐èdè nàíjíríà nígbà kan rí shehu usman aliyu shagari ti jáde láyé ìròyìn sọ pé àrùn covid-19 ló ṣekú pa ìyàwó ààrẹ alágbádá lórílẹ̀‐èdè nàíjíríà nígbà kan rí náà lọ́jọ́bọ̀ ọjọ́ kejìlá oṣù keje ọdún 2021 nílùú àbújá nǹkan bíi agogo mẹ́ta òru ni arábìnrin hadiza jáde láyé níléèwòsàn gwagwa ládà isolation center nílùú àbújá agbẹjọ́rò mọ́kànlélọ́gbọ̀n láti òkè-ọ̀yà ti yọ̀ǹda láti ṣojú ọ̀gá ọlọ́pàá dcp abba kyari láì gbowó lórí ẹ̀sùn jìbìtì tí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ amẹ́ríkà fi kàn án pẹ̀lú ramon abas hushpuppi iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀ nàìjíríà ti ní kí igbákejì kọmíṣánná ọlọ́pàá kyari lọ́ọ́ jókòó sílé ná bí àjọ fbis ń ṣe iṣẹ́ ìwádìí lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án sanusi bapa salisu tó jẹ́ agbẹnusọ fáwọn agbẹjọ́rò náà ṣàlàyé pé àwọn amòfin mọ́kànlélọ́gbọ̀n yìí wá láti ìpínlẹ̀ mọ́kàndínlógún tó wà lápá àríwá mínísítà fẹtọ ìròyìn lórílẹ̀èdè nàíjíríà lai mohammed ti ṣàlàyé àsìkò tó ṣeé ṣe kí ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ kúrò lórí òfin tó fi de ojú òpó ìkànsíraẹni twitter bí ọ̀rọ̀ tí mínísítà náà sọ lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ ìṣèjọba lórílẹ̀èdè nàíjíríà tó wáyé nílùú àbújá lọ́jọ́rú ó ṣeé ṣe kí ìjọba gbẹ́sẹ̀ kúrò lórí òfin náà láìpẹ́ ọ̀gbẹ́ni lai mohammed ṣàlàyé fún àwọn akọ̀ròyìn pé ìjíròrò pẹ̀lú iléeṣẹ́ ìkànsíra-ẹni náà ti dé ibi tó lápẹẹrẹ bẹ́ẹ̀ ni ojútùú sí ọ̀rọ̀ náà ti ń súnmọ́ etílé ìjọba nàìjíríà ti ránṣẹ́ pé aṣojú rẹ̀ ní indonesia wálé fún ìjíròrò lórí bí àwọn òṣìṣẹ́ wọléwọ̀de orílẹ̀-èdè náà kan ṣe fún òṣìṣẹ́ iléeṣẹ́ aṣojú ìjọba nàìjíríà lọ́rùn mọ́ inú ọkọ̀ mínísítà fọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ní nàìjíríà geoffrey onyeama ní àwọn yóò gbé àjọṣepọ̀ pẹ̀lú indonesia yẹ̀wò lórí ọ̀rọ̀ náà nítorí pé ohun tó kù díẹ̀ káàtó ni nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú akọ̀ròyìn lọ́jọ́ ìṣẹ́gun nílùú àbújá mínísítà fọ̀rọ̀ ilẹ̀ òkèèrè geoffrey onyeama ṣàlàyé pé ìjọba orílẹ̀-èdè nàìjíríà kò ní fi ààyè gba orílẹ̀-èdè yòówù lágbàáyé láti hùwà kò tọ́ fún ọmọ nàìjíríà yòówù mínísítà feré ìdárayá àti ìdàgbàsókè àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè nàíjíríà sunday dáre ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ nàíjíríà ó lóun bẹ̀bẹ̀ fún ìdójútì tó débá orúkọ orílẹ̀‐èdè nàíjíríà nínú èyí tí àwọn eléré ìdárayá kan tó ṣojú nàíjíríà níbi tí wọ́n ti ń fọwọ́ fọ aṣọ ìmúṣeré ìdárayá èyí jẹ́sí wọn sunday dáre tí ọ̀pọ̀ ọmọ nàíjíríà ti sọ̀rọ̀ sí fún ohun ìtìjú tó wáyé ní ìdíje tokyo 2020 olympic tó ṣẹ̀ṣẹ̀ parí Àmì ẹ̀yẹ méjì ni Nàìjíríà gbà níbi ìdíje náà bí ó tilẹ̀ jẹ́ pé òun ni èyí tó dára jùlọ ní fún Nàìjíríà láàárín ọdún mẹ́tàlá síbẹ̀ ọ̀pọ̀ òǹwòye eré ìdárayá ní Nàìjíríà ni ó yẹ kí orílẹ̀-èdè Nàìjíríà ṣe dáradára jù èyí lọ. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ló gba àmì ẹ̀yẹ Super Cup lẹ́yìn tí wọ́n na ikọ̀ Villarreal níbi pẹnáritì pẹ̀lú àmì ayò 4 sí 5. Ìfẹsẹ̀wọnsẹ̀ ohun tó wáyé ní Belfast láti ìjẹta parí pẹ̀lú àmì ayò kankan kó tó di wípé wọ́n fi pẹ́nàrìtì yanjú rẹ̀. Ìròyìn tó tún tẹ̀ wá lọ́wọ́ yàjóyàjó ni pé Chelsea ti ra Romelu Lukaku láti Inter Milan. Tó gbáagbálégbáagbáta ààtọ̀ náà là ń darí rẹ̀ sí. Ìròyìn Greater Media ò ní ju báyìí lọ fún tọ̀sẹ̀ yìí. Orúkọ mi ò tíì yípadà. Yínká Fámolú ló ń sọ pé ó dàbọ̀.